ẹ̀kú àtàárọ̀ ọgbọ̀n ẹ̀yìn tí ẹ ń wò wá ọdọọdún bí ẹ̀yin tẹ̀ ẹ̀sẹ̀ ń jí àkìyìn àwa tá ti jí àkìrà wa àwa tá a ń biṣẹ́ àkìrà wa ìwọ tó ẹ̀sẹ̀ ń wọlé náà náà bóyá a parí program kan tó wò náà àkìyìn àkìyìn ló kọ ọlọ́run hmm. ó máa ní agbára lọ́jọ́ tòní o nǹkan máa gbé nǹkan mi ṣùgbọ́n ó máa ń sọ màá ní nǹkan tẹ́ ẹ lè ṣe fún wa tó lè pè wá náà ni pé ìwọ sáà máa bá wa ṣíà prógrámù yìí máa share ẹ̀ dẹ̀ra dẹ̀ra káàdì sórí fún ẹ torí wàá pè wọlé and then wàá dẹ̀ comment bóbi tá ti máa dáyàn lóhùn jù ní wípé under comment section òun ni wọ́n ti máa bá àwọn èèyàn yẹ nǹkan wò tẹ́ bá wo wájú wa nísìnyí <laughs> omi ni wọ́n fẹ́ fi bá wa yẹ nǹkan wò lọ́jọ́ tó ní káwọn èèyàn rómi yẹn dáadáa yẹ kan rómi kan fi lè mọ̀ wípé ó pọ̀ ní ọjọ́ ti tòní ṣe ti rí báyìí <laughs> ṣe ti rí báyìí omi ni ó fi bá wa yẹ nǹkan wò ní ọjọ́ ti tòní. Ìkan tó kàn lè fún mi náà ni wípé máa bá mi share program yìí torí tó bá comment tó bá share program à ní ká comment ẹ o máa share ẹ máa share kọ́dẹ̀ máa like máa share program yìí kó máa like ẹ bó bá ṣe ń share ẹ bó bá ṣe ń like ẹ bẹ́ẹ̀ náà ẹ̀ ọ́n náà ni pé tó bá ti tó àsìkò wọn la máa ṣe kí ni òun ni a fi lè ka nǹkan tó bá fi ṣọwọ́ sí wa níbi bíi ní ọjọ́ títò ní afa fún àǹfààní àwọn tó kọ́ wà fún ìgbà àkọ́kọ́ ẹ bá mi dárúkọ yín kẹ́dẹ̀rà mi ṣàdúrà fún àwọn tí ó ń wò wá. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu orúkọ mi ni Haji Abdulmumin olótùbí zinilai táwọn èèyàn ń pè ní Alhaji Ebira. ọ̀dà ẹ ṣeun bàbá fún àwọn tó ń wò wá ẹ dákun ẹ bá mi ẹ tẹ̀ ọkọ bá mi ṣàdúrà fún àwọn tó ń wò wá òní lọ́jọ́ tuesday kí la fẹ́ pè ọjọ́ tuesday yẹn náà. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin adúpẹ́ fọlọ́run ọba ara ìdí ọpẹ́ wa ni pé ó jẹ́ kó ṣeé ṣe fún wa mm-hmm. láti láǹfààní láti tún fi ìfẹ́ hàn ara wa lénìí. bẹ́ẹ̀ni. torí wípé ẹni tó fààyè lẹ̀ tó ń wo program wa ìfẹ́ ló ní sí wa. bẹ́ẹ̀ni. méjì wá nífẹ̀ẹ́ yẹn bóyá ó wò ó wípé tọ̀hún ó ra àǹfààní dáadáa jẹ́ ń bẹ̀. Hmm. àbí kọ́kọ́ òwò pé tọ́ òun ṣáà láìkì program yìí hmm. gbogbo ètò bá wù kó jẹ́ mbẹ́ wá bẹ ọlọ́run ní gbogbo ọ̀nà tọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run. máa ṣàmì o. ẹyin tó ń kàn lọ́rọ̀ oníkálukú wa tá à ń fìfẹ́ hàn ara báyìí ọlọ́run dákun bá wa mú gbọ́. àmín. ọ̀nì sábàbí dáadáa tí ó jẹ́ kó bọ́ sí dáadáa táàmù rọpẹ́ ayọ̀ kàndú ọlọ́run lákùn ṣe fún wa. àmín. iná àtẹ̀yìdá. bisimilayi rahman rahim. iná àtẹ̀yìdá kalikawusar fasọ́lì lọ́rọ̀bì kawanhar iná sani akahuwal abda. àmín. àmín. ẹ wo àti dé sórí ètò lọ́jọ́ ti tòní <laughs> gbogbo ẹ̀yin tẹ́ béèrè béèrè pé ṣé lóòótọ́ pé káfí lè mọ̀ pé mo ní mẹ́mórì pé mo dẹ̀ ní mo ní continuity sáà kí la bá sọ̀rọ̀ lórí lọ́jọ́ ti tòní gbogbo ń tẹ bá ní ká sọ̀rọ̀ bá náà la máa sọ̀rọ̀. gbogbo tẹ bá ní ká sọ̀rọ̀ bá. táwọn èèyàn bá láwọn fẹ́ gbọ́ yẹn gẹ́gẹ́ náà. ẹ̀sùn pé mo fi continuity kan kalẹ̀ lọ́sẹ̀ tó kọjá. mo ní ǹjọ́ yẹ só wà nínú súrà bó wà ní ṣé ó tọ̀nà kí hmm. mùsùlùmí hmm. kó máa ṣe àjò síra rẹ̀ nípa ìwé àtegbò. náà bẹ́ẹ̀ni ibi tá a ti conclude ẹjọ́ yẹn náà ni. bẹ́ẹ̀ni. mo lè rántí pé mo sọ clear. bẹ́ẹ̀ni. mo ní kèé ṣe wípé ṣó yẹ nìkan hmm. lọ̀rọ̀ yẹn hmm. mo ní ó wà allowed. pé ó wà allowed. ó wà allowed àyè wà á fàyè ẹ lẹ̀ hmm. fún yẹn láti lo ewé àti egbò. egbò. ẹ wá ní ṣé mo ṣú ọ mo ní ẹ yóò sọ̀rọ̀ pé mo ṣú ọ mo ní tó wà nílẹ̀ yìí ó wà ní scriptures ó wà ní Quran dáadáa bẹ́ẹ̀. ó wà ní Quran dáadáa. pé kò sí nǹkankan tọ́lọ́wọ́ bá dá tí ò nídìí tó fi dáa tí ò nídìí tó fi dáa. ìtumọ̀ hmm. rẹ̀ ni wípé gbogbo ohun tóun ọlọ́run bá dá òun dá torí nǹkan kan ni. bẹ́ẹ̀ni ó dá dáradára ni. àǹtí tó bá sì ti jẹ́ pé ó dá nítorí nǹkan kan ni hmm. kí ni tí ẹni tó fẹ́ lò ó máa lò fún. Hmm. ẹni tó fẹ́ lò ó kí ló máa lò fún. lọ́nà tí ò ní takùtọ̀ lọ́hùn. ọ̀sẹ̀ rí klọ́ọ̀sì ẹ̀kan tó wà ń bẹ̀ náà nìyẹn. tí ò ní tako. tako ti ṣùgbọ́n sà báwo mm. lèyìn ó ṣe lò tí ò ní tako ìfẹ́ ọlọ́run. good ṣẹ́rin tó yẹ kí n fi clause yẹn sí náà ni wípé àmọ́ n ta fi ń jẹyàn àti tí àwọn àgbàlagbà jọ ń lo ayé kù fún wa hmm. délé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ bíi tèmi àtàwọn tó ṣàgbà mi. bẹ́ẹ̀ ni sà. oríṣiríṣi ni tútà nípa àwọn èèyàn ń pa. Hmm. nínú tútà sí ń pa yìí ẹni tó fẹ́ pa tú ó ti láníyàn lórí tú tóun fẹ́ pa hmm. ẹyin tó sì wà nú àkọọ́lẹ̀ ni wípé inú ibi tọ́lọ́run ó ti máa bẹ̀rẹ̀ ẹjọ́ dídá fún kálukú ní kílà níyàn hmm. pé kílà níyàn rẹ̀ tó fi ṣe ohun tó ṣe hmm. ṣàmọ̀ pẹ́lú mi máa ń ṣe nǹkan tó yẹ pa burú bẹ̀ láwọn èèyàn ò rí but intention tó fi bẹ̀rẹ̀ was good so ìdájọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ó dá kì í ṣe ní táwọn èèyàn bá sọ kì í ṣe nǹkan táwọn èèyàn bá sọ kì í ṣe ní táwọn èèyàn bá sọ ìyẹn bẹ́ẹ̀ ṣẹwárí lórí kọ́ńtẹ́kìtì wípé ewé àti egbò lílò yìí èyí hmm. tí màá kàn tó tún sọ ń bẹ̀ ni wípé gbogbo ẹni tọ́lọ́run yọ̀ǹda fún mm-hmm. láti lè lo ewé mm-hmm. àti egbò mm-hmm. kí ni tó fẹ́ lò fún ló má tà kí ló fẹ́ lò fún ló má tà that is one two ọ̀nà wo ló fẹ́ fi gbà lò tó bọ́sẹ̀ ní tàbá ní ká summarize ẹ̀ tó bá ti jẹ́ pé ewé àti egbò ni sẹ́mọ̀ pé ewé àti egbò inú ètò àtàṣe ọlọ́run ló fi ń jáde inú ilẹ̀ ńlẹ̀ ló fi ń jáde láti inú ilẹ̀ nílà ń pè légbò tí hmm. inú ilẹ̀ ńlẹ̀ ló ń jẹ́ gbò ewé ó wà igi wá sókè ẹ ti understand so ìtumọ̀ kí ní ìwé jẹ́ náà nìyẹn hmm. that is root and herbs hmm. simply put ṣàpé hmm. ìtàn pè déwé àti gbò náà nìyẹn. bẹ́ẹ̀ni. bẹ́yìn abá ṣe wá mọ̀ ọ́ lò àti tó fẹ́ lò fún ló mọ́ta. Hmm. ló mọ́ta. bó ṣe jẹ́ nìyẹn. Hmm. tọ́rọ́ lọ́hún dá nítorí tiwa náà ní kò sálàyé mi lẹ́yìn ẹ̀jú bẹ́ẹ̀ lọ. kò sálàyé mi. bó ṣe jẹ́ nìyẹn. tó láwọn tó wò wá ìsinú ni pé àfàgbìrà ó fẹ́ sì wá lọ́kàn ni ó fẹ́ dá wa padà síbi ewé àtegbò ni ó fẹ́ ṣe kinní kan ó fẹ́ ṣàwolóyẹ kí n sọ bẹ́ẹ̀. ẹnìkan tó lè sọ àfi tí ò bá lògùn òyìnbó rí àfi tí o bá lo oògùn òyìnbó rí. ẹ rí èdè tó yẹ kí n lo táàmù yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ believe nínú orthodox medicine nìkan hmm. kí dẹ̀ ni fear àwọn maybe composition ní tó fi parí títí ewé àti egbò tá a pè orúkọ yẹn ni problem tọ́pọ̀lọpọ̀ ní. Hmm. ewé àti egbò òun ni problem tọ́pọ̀lọpọ̀ hmm. yìí fẹ́ gbọ́. ẹ bá mi share program ẹ bá mi share a ṣé ẹ mọ̀ pé orúkọ ẹ̀. bẹ́ẹ̀ ni àti packaging bẹ́ẹ̀ni òun ló ń bí misconception tẹ́lómi ní wọ́n hmm. ṣe parí ẹ̀ bẹ́ẹ̀ni òun náà ni packaging hmm. preparation àti packaging wọ́n ṣe hmm. parí ẹ̀ tá a ṣe ń wo pé àkíní yìí ò ṣe capsule ló bá jáde ni hmm. àbí powder ló bá jáde ẹtì get bẹ́ẹ̀ni this is the only problem táwọn èèyàn ní. táwọn èèyàn ní. yes àti administration dosage ojú bẹ́ẹ̀ lọ. so pẹ̀lú gbogbo ẹnu lèmi fi ń sọ hmm. wípé ó wà loud láti lo láti lo ewé àtegbò tó bá wọ́n lò lọ́wọ́ hmm. tó bá sọ pé ó yá ẹ mú ẹyẹ egún hmm. ẹ fi kinní kan kún tó jẹ́ bí ẹyẹ náà kan wá gún mọ́ ewé kan wá gún mọ́ ọṣẹ kan fi wẹ̀ ṣó tọ̀nà náà. well ṣe rí ibi tá a mú lọ yìí bẹ́ẹ̀ ni sà ìdáhùn Yorùbá ni màá fi dáhùn ẹ̀ ìdáhùn yorùbá. Mm, èdè yorùbá. èdè yorùbá. ni màá fi dáhùn ọ̀rọ̀ yìí hmm. tí ó fi yé àwọn olólùfẹ́ wa tó ń gbọ́. ṣe tá a bá ní ká lo ẹyẹ ẹgún fápèjúwe. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ṣe sọ́lẹ̀ ìpàṣẹ pé example lẹ fi ṣáàjì. bẹ́ẹ̀ni. good. ẹyẹ ẹgún mm-hmm. fápèjúwe tẹ fẹ́ lò. bẹ́ẹ̀ni. ọ̀nà wo náà gbà pa. ọ̀nà wo hmm. náà gbà pa ẹyẹ ẹgún yẹn. Hmm. àtàwọn nǹkan míì tó bá jẹ́ nǹkan abẹ̀mí tá a fẹ́ lò. tá a fẹ́ lò báwo la ṣe gbà pa. ẹ o tó bá yẹ pé mi ni mò ń sọ o. bẹ́ẹ̀ni. ṣé mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ nísìnyí ọ̀rọ̀ ti tún kú ò ní wípé ewé àti gbòòrò kan hmm. ṣe understand. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ti ń di pé tọ̀ ọlẹ́gbẹ̀ẹ́ fẹ́ fi yorùbá dá ọ̀rọ̀ yẹn hmm. pé a fẹ́ kí náà ń pè ájò àjò ọ̀rọ̀ ti kúrò lọ́rọ̀ ìwé ewé àtegbò pé àjò ó ti ń bọ́ sí tòní àjò báyìí now bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni náà màá tún fẹ́ fi bẹ̀rẹ̀ ìdáhùn ẹ̀ for hmm. context ẹ̀ máa yàtọ̀ díẹ̀ hmm. wípé kò sí ń tọ́lọ́run dá tí èé ṣe for the benefit of we human beings. Hmm. fún ìwòsàn ara wa ni. fún àwa tá a jẹ́ ènìyàn la wà ní position àti jèrè gbogbo ń tọ́lọ́run bá dá. ọ̀nà wo wá ni o fẹ́ fi prepare tí mo sọ hmm. lẹ́ẹ̀kan bí ti wí àtìgbò yẹn hmm. ó tún wọnú eléyìí náà díẹ̀ hmm. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe báwo lẹ ti fẹ́ ṣe kí ni tẹ́ ẹ fẹ́ fi bí kí lẹ fẹ́ ṣe fún ẹ ti understand ṣe mọ̀ pé kí ni procedure ni bẹ́ẹ̀ni nínú àwọn nǹkan tá à ń sọ nísìnyí ibi tí ẹ̀kọ́ mímọ̀ nǹkan lò ti wọlé nìyẹn fápèjúwe. Hmm tán bá júwe nǹkan fẹ́ lòmíì. bẹ́ẹ̀ni. bóyá wàá ra ẹyẹ yìí. bẹ́ẹ̀ni. wàá rẹ léè tó ń jẹ orúkọ báyìí. bẹ́ẹ̀ni. wàá rẹ léè tó ń jẹ orúkọ báyìí. bẹ́ẹ̀ni. wàá wá nǹkan báyìí wàá wá nǹkan báyìí. Hmm. ẹ wàá jó pọ̀ fápèjúwe. Mm-hmm. ọ̀hún ẹ̀gùn pọ̀ fápèjúwe. Mm-hmm. nínú àwọn ìmọ̀ ibì kọ̀ọ̀kan bẹ̀ tó wọnú ni mò ń sọ o. bẹ́ẹ̀ni sà. téèyàn mẹ́wàá. bẹ́ẹ̀ni. fápèjúwe. ṣé ń gbọ́ mi? bẹ́ẹ̀ni sà tán bá tẹ̀lé ọ̀rọ̀ tán sọ ọ́ lẹ̀ mhm. wọ́n lè fi gbogbo ẹnu sọ pé téèyàn mẹ́ta péré ní òṣìṣẹ́ mẹ́. téèyàn mẹ́ta péré ní òṣìṣẹ́ eh. lọ́nà wo sà. good sẹ́mọ reason. bẹ́ẹ̀ni sà. láwọn nǹkan tó bá nítumọ̀. bẹ́ẹ̀ni. lọ́nà lílo ájò. Hmm. ó máa ní conditions. ó máa ní condition nú. yes ara condition tí ó ní ni wípé tó o bá mú ilé báyìí kọjú rẹ̀ báyìí. Hmm. eléyìí ó da ẹ̀yìn rẹ̀ délẹ̀ ni. délẹ̀ ni èyí wàá da ayé ẹ̀ dílẹ̀ èyí ni wàá gbélé ilé lórí hmm. mi mi fẹ́ ká lọ túfà ọ sẹ́rí mo máa ń fẹ́ ti bá sọ̀rọ̀ kí n lè defend ọ̀rọ̀ tí mo sọ lẹ́gbẹ̀ẹ́ sọ́n tí mo sọ yìí tí mo fi sọ pé inú èèyàn mẹ́wàá fàpèjúwe hmm. tó bá sojú kòkòrò ẹ̀yìn hmm. tán júwe lè jẹ́ authentic àmọ́ àwọn tó gbọ́ pé ah yes àwọn tó kọ́ wa ní kinní ká lò ó nínú ètò tọlọ́run ẹni tó fún wọn ní nǹkan ó tẹ́ hmm. tí n bá ló tẹ́ ìtumọ̀ kó tẹ́ ni wípé tóun bá ṣe ó gbọ́dọ̀ dún. Hmm. tó bá ṣe ó gbọ́dọ̀ dún. sẹ́wọ̀n hmm. pé tó bá ìṣe tó dún confam ni. bẹ́ẹ̀ni. yes ẹni tó bá ní à ẹ dákun ẹ júwe kínní fún mi tó júwe rẹ̀ fún ó ti ṣe ní tó yẹ kó ṣe. ẹni tó wá júwe nǹkan fún tó bá ṣe é wípé ẹni tó fẹ́ tọ̀ ọ̀nà ni ó wà lára ẹni tí ó ṣiṣẹ́ fún. Hmm. ẹni tí ò sí lọ́nà rẹ̀ kò lè ṣe kó ṣiṣẹ́ kò lè ṣe kó ṣiṣẹ́ hmm. <laughs> ó rẹ̀ ẹ̀ka síbẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀ka lọ jìnnà hmm. lórí ìyẹn ṣùgbọ́n sà ṣé gbogbo kata ẹ sọ iṣẹ́ yìí mọ̀ ọ́n ṣe ah. iṣẹ́ wo lẹ́yìn mọ̀ pé tẹ bá ní ẹ lọ ra kíní kan báyìí lọ sí kíní kí ni àwọn wúlò rẹ̀ kí ló wúlò fún. ṣẹ́rí pẹ̀láṣẹ tọlọ́run tí ọba jẹ́ wípé ẹyin tọrọ ẹnìyẹn fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni because ọ̀nà tí màá fi dáhùn rẹ̀ practical ni hmm. gbogbo tó ń ṣèyàn lọ́pọ̀ ìgbà mhm. kọ́ ló ní ìdíjẹ ilé pọ̀ mílé ìpele mílé mílé ẹ ti understand because it is only when we know the root cause of ntó ń bẹ́ nìyẹn fínra hmm. láàmọ̀ pé ṣé n tó nídìí gangan nìyẹn. pé ṣé n tó nídìí. yes ájò sẹ́mi àpájò tẹ̀ ń wò yìí it's nǹkan tá a lè pè ní general Ah, phenomenon àwọn ká sọ pé general solution hmm. lájò wà fún hmm. but at some point intanet yóò lò nísìn lájò yìí tẹ́lómi bá lò ó lè mẹ́jẹ tó kàn lára tiẹ̀ ló ń lò. ló ń lò. ṣe understand hmm. Hmm. ẹni tó sì júwèé fún yàrá jẹ́ kí n sọ Yorùbá kí n mú instance kan wá fápè júwèé. bẹ́ẹ̀ ni sà. òun wá o sólẹ̀. ó ń wá o sólẹ̀. fápè júwèé hmm. kéèyàn sọ pé sólẹ̀ lòun fẹ́ sẹ́mi ma máa ń tán pè bẹ́ẹ̀ díẹ̀ ló fi sọ́pọ̀ òun fẹ́. bẹ́ẹ̀ni. kí lọ̀pọ̀lọpọ̀ sì bílẹ̀ ìkóso lẹ̀ ń ṣe ó máa ń gbowó wá. Hmm. kìí ṣe pé yóò gbowó disappear wa àmọ́ ẹni yẹn ò rè owó hmm. ní tán foṣù lẹ̀ sí àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni. good. lọ́nà tèmi ń tọ̀ a fẹ́ mọ̀ ná pé ṣóṣó lẹ̀ gangan ni ọ̀rọ̀ ẹ̀ kàn. Hmm. yóò kọ wádìí pé ṣé oṣó lẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ kàn ó wà very very important téèyàn ò bá fẹ́ gamble hmm. because téèyàn bá ṣọ́ra wọ́n á ka ẹnìyẹn náà kún àwọn onírọ́. wọ́n kà kún àwọn onírọ́. wọ́n láwọn kà onírọ́ torí pé kí ni òun ò ní sọ ọmọ pé tóun lóun fẹ́ náà ṣe fóun mọ́. Hmm. ìwọ ló dé ọ̀dà àwọn ẹ̀dá kò súlẹ̀ tó ṣúọ̀ jù hmm. nìkan ṣe fún ẹ. tán bá ṣe é fún un tí èyí bá ṣe súlẹ̀ lọ́rọ̀ ẹ kàn kò ní ṣiṣẹ́ o. kò ní ṣiṣẹ́. ẹlòmíín wà tí ò ní ìdó súlẹ̀ tó ń wó súlẹ̀ káàkiri ṣùgbọ́n sà báwo lèyẹn ṣe fẹ́ mọ ogun tó ń jà yín bàbá ẹ ká bọ́ síbẹ̀ yẹn torí ogun tó ń jà àwọn èèyàn ló pọ̀ tẹ́lẹ̀ mi ò dẹ̀ rí ojútùú sí ọ̀rọ̀ ara rẹ̀ báwo lèyẹn ṣe fẹ́ mọ ogun tó ń jà èèyàn. sẹ́rí ibi tí mo ti ń bọ̀rọ̀ bọ̀ náà máa fi dáhùn ọ̀rọ̀ tẹ́ sọ yìí inú ogun tó ń jà ẹlòmíì ni pé asẹ́ta ló yẹ kó máa lé asẹ́ta ló yẹ kó máa lé. arọ́bi ló yẹ kó máa lé. arọ́bi ló yẹ kó máa lé. ó wá ń lé oṣó lẹ̀. ó wá ń lé oṣó lẹ̀ kò ní ṣiṣẹ́. mi mọ̀ bóyá gẹ́ẹ̀tì context mo fi dáhùn rẹ̀ ṣe. ṣé ẹ mọ̀ pé ní ìsìn ìgbìyànjú lòun rò bóun ṣe. bẹ́ẹ̀ni oògùn ló ní irú oògùn òun ló ní. Hmm. ṣé problem owó ló ní ni àbí problem kí ni ò jẹ́ orówó hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ́. ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n sàyẹ́kẹ́ kọ́kọ́ béèrè béèrè kan ká tó lọ jìnnà. ǹjẹ́ táwọn èèyàn bá pè yín ǹjẹ́ ẹ lè mọ problem tẹnìyẹn ní láìtì rẹ nìyẹn. ẹni ṣe mo lè mọ problem ẹ ṣàbẹ̀ pé ẹrí èdè máa sọ mbẹ ni pé téèyàn bá pè. bẹ́ẹ̀ni. a máa wádìí problem a dẹ̀ máa sọ fún ètò máa sọ mbẹ nìyẹn. ẹ máa wádìí problem rẹ ẹ dẹ̀ máa sọ fún láìrẹ nìyẹn. pẹ̀lú àti àwọn àpéyìn tó wà nílẹ̀ yìí plus minus ni is equals to kìnnìkan ẹ ti get ṣe àwọn akéèmí kan mo ṣe calculator ẹ̀hẹ́ èmi lẹ̀kọ́ mo kọ nọ́mbà sínú ẹ̀ orúkọ tó ní oní nọ́mbà hmm. ẹ ti get hmm. so tá bá dẹ̀ evaluate pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí yóò tú àwọn àṣírí mbẹ̀. yóò tú àwọn àṣírí mbẹ̀ ó rẹ̀ ká ṣe báyìí ká tó parí ètò mo fẹ́ ká dá àwọn èèyàn márùn lò mo fẹ́ káwọn èèyàn rí wípé lóòótọ́ lẹ mọ̀ nǹkan tí ẹ ń sọ lóòótọ́ ní amania ṣé àfáàdé ẹ mọ̀ nǹkan tó ń sọ báyìí fẹ́ ká dá àwọn èèyàn márùn-ún fẹ́ ká dá wọn lò ṣùgbọ́n báwo la ti fẹ́ dá wọn lò ni pé èèyàn márùn-ún tó bá ṣe à prógámù ìjù hmm. yóò mú nọ́mbà kan ni ṣé kó mú nọ́mbà ni. sure between one and ten. one to ten kó mú nọ́mbà ẹ tó bá ti ṣe à prógámù yìí hmm. ìwọ kàn mú nọ́mbà mọ́ ti pè wọlé ṣùgbọ́n ẹ kọ́kọ́ bá zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one ẹ bá mi tún pè lẹ́ẹ̀kan sí. zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one. nọ́mbà tẹ́wọ́ máa pè sí lẹ́yìn ètò nìyẹn ṣùgbọ́n wọn ta fẹ́ dá lóun lónìí tó o bá ti ṣíà program tó o bá ṣíà rẹ̀ bóko ṣe yẹ tọ́lọ́ tó bá sẹ́ndì nọ́mbà ànídẹ́ lò àníṣe kí ni ànídẹ́ lò máa wá tó tẹ̀ mú nọ́mbà sáà tẹ́ni ìyẹn hmm. tẹ́ ẹ bá ti wá máa yẹ ogun tó ń jẹ ayé rẹ̀ wò sáà hmm. kí wọ́n ló máa ṣẹlẹ̀ sáà. no ó kù sọ́wọ́ ẹni yẹn. ó kù sọ́wọ́ ẹni yẹn. ọwọ́ ẹni yẹn ló kù sí. báwo ṣe kù sọ́wọ́ ẹni yẹn sáà. ẹ wà pé ẹni téèyàn bá béèrè mhm. lèèyàn lè dáhùn. n lèèyàn lè dáhùn. ìyẹn èmi. n lèyìn lè dáhùn. n ti bá béèrè ní tó bá bí mí léèrè ni máa dẹ́ lóhùn hmm. the highest tó lè ṣe ẹni kí mo lè gbà ẹ́ mọ̀ràn hmm. that is the highest àǹtí márí kò fẹ́ gbọ́ mọ̀ràn ní pàápàá hmm. ẹ ti understand. ṣùgbọ́n sà àwọn kan máa sọ wípé ìyàwó téèyàn fẹ́ àbílé téèyàn ń gbé àbíbi téèyàn ń gbé ó ní í ṣe pẹ̀lú kádàrí èèyàn. ṣẹ́rí inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ béèrè àkọ́kọ́ náà láti ibi tìyàwó téèyàn fẹ́. bẹ́ẹ̀ ni sà. àbọ́kọ téèyàn ní. bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ lọ́kọ. bẹ́ẹ̀ ni sà. àbẹ́ni tó fẹ́ fẹ́yàwó. bẹ́ẹ̀ ni sà. kí ni tó ń bá bọ̀ níbi tán ti bí. kí ló bá bọ̀ ah. níbi tán ti bí. àwọn ló máa determine irú ẹni tí ó fẹ́. Hmm. tábà ní kí ló ń bá bọ̀ ìyóbá ni mo hmm. fi sọ ogún tẹ́ béèrè lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni sà. kí ni tó ń ja ẹni yẹn bọ̀ kí lẹ́ni yẹn ń bá fínra bọ̀. Hmm. kí lẹ́ni yẹn ń bá fínra bọ̀. ṣe rí àwọn kìnnìkan wà tọ́pọ̀lọpọ̀ ń kà kógun tí èso Hmm. inú ẹ̀ ni wípé ìwọ fúnra ara ti tì ẹ́ kí ni tó pera ẹ̀ kan tó máa pè ẹ́. kí ni èèyàn pera rẹ̀ kan tó máa pè é. on a good day o oh, lè expect result tó positive hmm. kò sì mọ̀ pọ́nà tó negative ló ń tọ̀ hmm. a pé kò sí tọ́lọ́run ò lè ṣe àmọ́ kò síbi tọ́lọ́run ti sọ pé kẹ́ẹ̀fọ́ ń ṣe yẹ̀yẹ́. Hmm ìmọ̀ bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì bá ti mọ́ sọ́ra rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé yóò lè tan ọlọ́run èyàn ò lè tan ọlọ́run àmọ́ lè tan ara ẹ̀ hmm. Hmm. tó bá sì ti di wípé òkè o wọ́n fẹ́ lọ́kọ nìyẹn wọ́n fúnra ẹ̀ mọ̀ pé irú ọkọ tó fẹ́ ní ìwọ́n fúnra ẹ̀ mọ̀ hmm. pé wèrè èèyàn ni. pé wèrè èèyàn asínwó èèyàn ni ẹ ti understand ọ̀sínwó èèyàn ni. ó wá expect bóyá àná tá a bá ń bá a lọ yóò change ẹ mọ̀ pé kí ni yẹn common. bẹ́ẹ̀ ni sà. with love anything can happen. Hmm. ẹ mọ̀ pé àwọn context yìí kí ni kí ni hmm. tó bá di pé irú èèyàn bẹ́ẹ̀ ó ń wọ́sìn sí ni hmm. ẹ mọ̀ pé mi àti yín kọ́ la kó bá. bẹ́ẹ̀ ni sà. so òun lè fi sọ́lẹ̀ kan pé kí ni ìwọ gangan pe àìwọ gangan ti pera ẹ nírú ìró níborùn. so n téèyàn bá bá ń bẹ ògùdọ̀ mọ́ ọmọ mọ́ra náà ni. bí yẹn ṣe jẹ́ nìyẹn. ṣùgbọ́n sà a rí omi iwájú yín kí lẹ́ ń fomi ṣe sà. tó nínú ìyọ̀ǹda ọlọ́run bẹ́ẹ̀ni sà ṣe mọ̀ pé gbogbo nǹkan láyé bẹ́ẹ̀ni lẹ́yìn wíwá hmm. ẹ̀bùn lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ni sà lẹ́yìn ẹ̀bùn kéèyàn wá ìmọ̀ lókù hmm. inú ẹ̀bùn bẹ́ẹ̀ni sà tọ́lọ́wọ́ bá fún èmi omi wà nú ẹ̀ omi wà nú ẹ̀ ó wà nínú ẹ̀ kí la fomi ṣe tó ẹ̀dáhùn náà ni mo ń dọ́gbọ́n dáhùn sí mhm. ṣe mọ̀ pé ọ̀nà ìwádìí bẹ́ẹ̀ni sà àbí ọ̀nà àpẹẹrẹ àbí mọ́lẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ni sà ó tún yá sí mi lọ́wọ́ lọ́nà tó mi lọ́nà tó mi hmm. so depend the context tọ́rọ̀ bá gbá wa hmm. ọ̀dà ẹ̀ka sẹ́wọ̀n kórì ìjókòó mo wà lọ́la fún mi kó fẹ́ kan wà ń tòsí kó mọ̀ di páyẹ̀sẹ̀ mọ́ ní ẹ̀wà nǹkan báyìí wà hmm. ọ̀dà sà omi tá a gbé síwájú yìí táwọn èèyàn bá mú nọ́mbà one to ten hmm. ǹjẹ́ ẹ lè rí solúsọ̀ wọn sí. gbogbo ẹ̀ ọ̀nà mi lẹ́ni tì ìdí mo fi ní kò ná mi lẹ́ni tì pé èmi ó sòótọ́ fẹ́ nìyẹn tó bá wù ú. kó gbọ́. ẹ ti get ọlọ́yẹ kí n sọ lẹ́ẹ̀kan ẹ kó e ti má ti sọ ní tó wà ń di ọ̀rọ̀ fún ó sọ́wọ́ ẹ nìyẹn. ó kù sọ́wọ́ rẹ̀ ó yá ẹ one to ten one to ten one to ten ẹ ká wò wò ẹ ká wò yìí one to ten one to ten sa, etí wàhálà bá bá tí dààmú bá bá hmm. bóyá ọ̀rọ̀ ara rò tiẹ̀ wá yé mọ́ hmm. ǹjẹ́ tó bá pè é ǹjẹ́ sí ọ̀nà àbáyọ wà fẹ́ níbẹ̀. ṣẹ́rí pẹ̀lú àṣẹ tọlọ́run tọlọ́run bá ti yọ̀ǹda fún tó pè tó dẹ̀ lè gbọ́ òótọ́ ọ̀rọ̀ tó lè gbọ́ òótọ́ ọ̀rọ̀ tó lè ṣe tó yẹ kó ṣe tó lè ṣe nǹkan tó yẹ kó ṣe. pẹ̀lú àṣẹ ọlọ́run àbáyọ wà fún. ọ̀nà àbáyọ wà bóyá ẹ̀ẹ̀kan Mm-hmm. bóyá èèyàn kan wà bóyá kò ríṣẹ́ mm-hmm. bóyá èèyàn kan wà ọ̀nà ètò ẹ̀ ti wá dàrú mm-hmm. tó bá pè yín ọ̀nà àbáyọ wà. pẹ̀lú àṣẹ tọlọ́run ṣe tó bá ti ṣe ní tó yẹ kó ṣe ṣe rí pípè tabakọ̀ ní kó pè ń sìn àgbọ́yé ẹlòmíì ni wípé àkóhùn kan ti pè ó ti rí bẹ́ẹ̀ hmm. bí ìgbà tí èèyàn ń tanra yẹn ni hmm. tabakọ̀ sọ̀rọ̀ ń sìn tèmi sọ tèmi fún ẹ tó bá ṣe ní tó yẹ kó ṣe ń

bẹ́ẹ̀ ni làwọn yóò pè. n làwọn yẹn máa pè é. understand bẹ́ẹ̀ understand the uh, context tẹ́ fi gbà ṣàlàyé fẹ́ nìyí nsìn. bẹ́ẹ̀ but téèyàn bá ní igi lòún jẹ́. bẹ́ẹ̀ ni sà. ó rọrùn. ó rọrùn. ó rọrùn kó jẹ́ pé ìlànà ti igi yẹn láfi dá lóhùn. láfi dá lóhùn. àmọ́ yóò mọ̀ kọ́rọ̀ tòun là ń sọ yóò mọ̀ pé ọ̀rọ̀ tọ̀hún là ń sọ kó má dárúkọ rẹ̀ kókàn mú nọ́mbà tó ti mú yẹn á mọ̀ pé orúkọ rẹ̀ ni. ọmọ àmọ̀ kọ́rọ̀ tọ̀hún là ń sọ. àmọ́ kí ló orúkọ rẹ̀ ẹ ká mọ̀ kó mọ̀ àdúrà àwọn tó mú nọ́mbà one pọ̀ Monsurat lórúkọ rẹ̀ ó mú nọ́mbà one. ẹ máa ṣe à yìí ó ti dé àti débi iṣẹ́ o ẹ máa ṣe à yìí mọ̀súrá wọ̀ lọ́ọ̀lá ìbọn bá ṣe ń sọ wọ́n wá ṣe ń jẹ́ kàn máa mẹ́sẹ̀gì máa dá padà. èyí mm-hmm. mm-hmm. tó le jù bẹ́ẹ̀ ni sà nǹkan sọ ní kékeré sẹ́rin tó le jù pẹ̀lú ọ̀rọ̀ mọ̀súrá yìí. bẹ́ẹ̀ ni sà. òun ni ibùgbé ọ rírí um, ìdíjókòó. ìfìdíjókòó àbí ìzì ọkọ. sílé ọkọ. Hmm. ìtumọ̀ ẹ̀ ni wípé irú ọkọ tẹ́ni yóò fẹ́ ni ó dìtámì irú ayé tí ó gbé hmm. pé ọkọ tí ó fẹ́ hmm. ni ó dìtámì irú ayé ayé tí ó gbé eh, ìtumọ̀ ẹ̀ ni pé mọ̀súra ń bá tiẹ̀ bọ̀ ọkọ tí ó fẹ́ náà ń bá tiẹ̀ bọ̀ eh, ìjọ tó bá ti pàdé the right ọkùnrin láìfẹ́ ó ní mí nì láìfẹ́ á ní mí nì gbogbo ohun tó wù kó máa bá fẹ́ra bọ̀ ṣe hmm. understand. bẹ́ẹ̀ni. ìjọ tí ọba pàdé right number but incidentally ẹni yìí báyìí ló ṣe ń lò kò mi kò lè meet right number pẹ̀lú bó ṣe wà yìí. bó ṣe wà yìí. Hmm. àti bó ṣe wá jìnnàjìnnà ni kì í sọ̀rọ̀ sí. ẹn tó bí ìdílé ohun mm, mm, mm. tó fà á. yàwá hmm. orísun iṣu tó ń bá fẹ́ra yìí. ohun tó fa ogun rẹ̀ yẹn. orísun orísun ìǹtẹ̀ nìyí ń bá fẹ́ra tó fa ogun ẹ̀ yìí pẹ̀lú language yẹn kì í sọ̀rọ̀ tó wà ń tòsí. kì í sọ̀rọ̀ tó wà ń tòsí. Hmm. kì í sọ̀rọ̀ tó wà ń tòsí. Hmm. ó ti fara kọ́ nǹkan. ó ti fara kọ́ nǹkan. tipẹ́tipẹ́ hmm. and kò sí tí ó dáwọ́lé mm-hmm. tí ó máa fápèjúwe kó máa wo pé ayes ah, títí aago méjì yóò rí bóun ṣe fẹ́ kó rí tó bá kù díẹ̀ yóò ṣe yóò kàn yàbàrà ni. àwọn ah, ọmọ rí àwọn ẹ̀dá kan bíkà. nínú ìdílé bàbá òun hmm. bàbá àwọn ọ̀rẹ́ òun kan has been responsible ara tiẹ̀ gẹ́gẹ́ ni wàhálà wà. Hmm. Hmm. tábà lọ ń sọ ọ lọ kò ní padà fẹ́ láìkì ẹ̀ mọ́. kò ní fẹ́ láìkì ẹ̀ mọ́ ẹ jẹ́ kó pè é lẹ́yìn ètò ẹ bá mi pè ọba mi sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ sí. lọ́wọ́ kọ́ fáàmì ẹ̀ kó káńtà pé ọ́ ni wọ́n kọ́ sọ pé ọ́ ni ó ní sọ pé ọ́ ni ó ní nǹkọ́ nǹkọ́ nǹkọ́ ṣé kọ́ fáàmù ni àbí òkọ́. ó sọ pé ọ́ ni mo pa mo fẹ́ gbọ́ nìyẹn sẹ́lómi mm-hmm. wà ń bẹ̀ sẹ́lómi wà tálẹ́ wà ń bẹ̀. ṣe rí irú àwọn issues báyìí. bẹ́ẹ̀ ni sà. they are better addressed hmm. on a general level. Hmm. general level in the sense that ẹ̀kọ́ hmm. ni tọ́lọ́run jẹ́ ká máa kọ́ra wa díẹ̀díẹ̀ báyìí. ẹ̀kọ́. ṣe rí pé mo máa ń sọ kinní kan. bẹ́ẹ̀ ni sà. kárí ṣó sọ pé rọ́ọ̀yìn. ó ní kò sí rọ́ọ̀ bẹ́ẹ̀. Hmm. ṣe rí hmm. ṣé báyìí kó òun fúnra ẹ ti ọ̀dà ọ̀dà tọ́lọ́mọba lásọ̀rọ̀ àsọ̀rọ̀ ẹ kí n sọ bẹ́ẹ̀. tọ́lọ́ bá pé sọ̀rọ̀ eh. ẹ sọ ẹ bá mi pe ẹ̀rọ bá mi sọ̀rọ̀ yín ẹ bá mi pe ẹ̀rọ bá mi sọ̀rọ̀ yín sà ẹ bá mi pe ẹ̀rọ bá mi sọ̀rọ̀ yín. káwọn èèyàn lọ drop message sórí bíbẹ̀. sórí whatsapp sórí whatsapp hmm. ó zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight six nine one. six nine one hmm. mhm. nọ́mbà whatsapp wọn nìyẹn ẹ lọ drop message tí yín náà sí whatsapp wọn ẹ béèrè béèrè lọ́wọ́ wọn ta ló wà bẹ́ẹ̀ ká tún dẹ́ ẹ sọ fún ó tètè lọ fi àkàrà elépo. kó lọ fi àkàrà elépo twenty one kí ni kò fi ṣe. kò fi ṣe sàrà. kó fi àkàrà elépo twenty one. Hmm. kó gbé fún àgbàlagbà obìnrin ẹyọ kan àbí kó gbé fún àwọn ọmọ wẹrẹ kó gbé e fún àgbàlagbà obìnrin ẹyọ hmm. àbí kó gbé e fún àwọn ọmọ wẹ́wẹ́. kò ní ha fún wọn o wájà hmm. àwọn ọmọ wẹ́wẹ́ ló fẹ́ gbé fún eh. yóò gbé fún yóò gbé fún yóò ní ẹ̀pin. yóò gbé fún yóò wà nìkan pín in. èyí tó tọ́ sówó kálukú wọ́n yọ fúnra wọn nù ẹ̀. Hmm. Ah. ẹtẹ mọ kó má fi ọwọ́ rẹ̀ ní gbàgbàgbà o. wọ́n ní ẹ mọ̀ pin o wípé ká gbé fún tó bá ọmọ kéèké ẹ gbé fún wọn tó apá gbàlagbà ẹgbẹ́ fún ah, àfà mo rí pé ẹgbẹ́ nìyẹn pé á. Ah. Hmm, hmm, ẹ mọ̀ pé ọlọ́mọ ẹ̀fẹ́ kó sọ pé ọmọ pa initially hmm. kí wọ́n á ẹ́ńtà ẹ̀ gan. kí wọ́n á ẹ́ńtà rẹ̀ gan. ẹ káwọn ẹlòmíì tí ó sọ pé ọlọ́ ẹ̀ pa káwọn á ẹ́ńtà rẹ̀ bóyá <laughs> kí lẹ́nu yẹn. wáìdì àdìgún ọmú nọ́mbà two social <laughs> program yìí tó bá ti ń ṣe ààrẹ o ní ó ku èèyàn mẹ́ta bẹ́yẹn tá a fi máa parí ètò lọ́jọ́ tuntun ní wáìdì. Àdìgún ó mú nọ́mbà nọ́mbà two. <laughs> ọwọ́ wa ìdí Àdìgún. ẹ̀rọ tó parí lẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ ẹni yìí. bẹ́ẹ̀ni. ọ̀nà tó ń tọ̀. ọ̀nà tó ń tọ̀. Hmm, ọ̀nà tó ń tọ̀ bẹ́ẹ̀ni tó ń rò pọ̀ nà ni. Hmm. òun kọ́ lọ́nà ẹ̀. ọ̀nà tó ń tọ̀ tó rò sọ tó rò pé ọ̀nà ni eh. kì í dẹ̀ ṣe ọ̀nà. ó sì jẹ́ ẹ̀kan tó bìlíìfù nínú tó bá rò bóun mẹ́ nínú nǹkan tó mọ̀ ó believe lórí rẹ̀. ẹ nature wípé mo máa tí mò ń ṣe etiquette òun ni nature ẹni yìí hmm. and lóòótọ́ ẹ mọ̀ pé téèyàn bá ti kọjá eighteen ó yẹ kó mọ tó ń ṣe. bẹ́ẹ̀ni. but tó bá ṣe wípé kó jẹ́ èèyàn sàmọ̀kọ́tọ̀ mm-hmm. ni pé èmi náà ń ṣiṣẹ́ ọ̀tọ̀ ni pé èmi náà ní kinní kan tí mò ń ṣe ọ̀tọ̀ ni pé mo fẹ́ jẹ́ èèyàn bẹ́ẹ̀ lẹ́ni yìí ń wá ni. Hmm nǹkan ọ̀nà wípé pa kinní yìí pọ̀ mọ́ kinní yìí. bẹ́ẹ̀ ni sà. more like a sọ wípé um, báwo ni fẹ́ lo táàmì yẹn tẹ́ni yóò fi lágbọ̀ọ́yé o ní tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé ṣe mọ̀ pàgbẹ̀ fàpèjúwe. bẹ́ẹ̀ ni sà. túláàsì ni kó tí ilẹ̀ ńlẹ̀ náà. bẹ́ẹ̀ ni. yóò sì fi nǹkan bọ̀. bẹ́ẹ̀ ni. yóò sì máa tún ṣe. bẹ́ẹ̀ ni. títí tí nǹkan yóò fi di bó ṣe fẹ́ kó rí. irú ọ̀nà bẹ́ẹ̀ ló ṣúọ̀jù fẹ́ni yìí. ló ṣúọ̀jù fún. tó bá ṣe wípé kó rí tiẹ̀ ṣe ni o kó sì má máa látakò ń bẹ̀ hmm. ọ̀nà bẹ́ẹ̀ ló ṣúọ̀jù fẹ́ni yìí. ló ṣúọ̀jù fún. torí wípé ẹni tá ń wò hmm. gan-an nínú ilé ibi tó ti jáde ni. Hmm. ẹ tí wọ́n ń wò pé ah, tí lágbájá ò bá dé àbí àṣìlágbájá ah, yìí. ẹni tá ń wò. tó ń wò ni. gan-an nínú ilé ibi tó ti jáde lẹ́nu yìí gbogbo sí wọ́n wọ́n ní. láàárín ẹ̀ gẹ̀gẹ̀ mo fẹ́ kó káńtà ẹ̀ hmm. ó ní reason ṣe rí hmm. gbogbo ọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ ni sà. kìí ṣe bó ṣe rìn káàkiri gbìyànjú sáré ṣáájú hmm. púpọ̀ tó ni ó mú jáde ájò tí ó máa ṣe yóò máa lọ nílọ wípé kámẹ́rù òun mú pa kò jù bẹ́ẹ̀ lọ ká mọ́ rí òmu pa mm, wípé kí kọ́wọ̀ tá mọ̀ tẹ o ní ájò tó yẹ kó máa ṣe. tí n bá ní kí n sọ yorùbá rẹ̀ yorùbá rẹ̀ ni wípé ó ní ọ̀tá. ó ní ọ̀tá. tó fojú hàn. tó fojú hàn. Mm. sẹ́ni ilé ẹ̀wọ̀n náà lọ́ra ẹ̀. Hmm. ẹ mọ̀ mo fẹ́ ká ètè mọ járọ̀ yẹn ká lè mọ kú níbẹ̀ lọ́sàn-án. ká bẹ́ẹ̀ ni ká máa bọ́ síbò mi. Mm. ọ̀tá rẹ̀ fojú hàn. ṣé hmm. ọ̀pẹ́ lómi ní ọ̀tá. bẹ́ẹ̀ ni. àmọ́ ọ̀tá tó ní kì í ṣọ̀tá tààrà ó ní lára lóní. Hmm. ọ̀ṣẹ́rẹ́ nìyí òun ní ọ̀tá tó fojú hàn. ó ní ọ̀tá tó fojú hàn hmm. kò sí ọ̀la ẹ̀ kú lórí ọ̀rọ̀ rẹ̀ amúlékè adélékè jamiu nọ́mbà kí ló mú nọ́mbà tírì. yìí ṣe lọ́pọ̀lọpọ̀ rẹ̀. mo fẹ́ ṣe kinní kan lọ́la hmm. ti sọ kalẹ̀ fáwọn èèyàn. ó ní bẹ́ẹ̀ ni sà kó pè wọ́n lẹ́yìn ètò àti kúrò lórí ọ̀rọ̀ tiẹ̀. ṣẹ́rí Adeleke Jamiu yìí bẹ́ẹ̀ ni sà. èyí tí mo fẹ́ ṣe tó bá mm-hmm. dago méjì bẹ́ẹ̀ ni tí n bá ti wá gba owó yẹn bẹ́ẹ̀ ni má wọ́n rì má fún ẹ mm-hmm. ẹni tó sọ fún mm-hmm. òun gan kò kọ́kọ́ kò fẹ́ kí wọ́n kìí ṣe ẹni tó fẹ́ kí wọ́n gan rí owó. kìí ṣe ẹfẹ tó yẹ kó kó gan ní láàárín. ẹ ti understand dókílẹ̀ sọ pé wọ́n wàá mọ̀ sí fóun ṣẹ́gbọ̀n pé lára bẹ́ẹ̀ni àwọn èèyàn máa ń dà pọ̀ mọ́ ọ̀tá hmm. ó jọra wọn ni kìí sì kankan náà hmm. ìlara ẹni tẹ́ ẹjọ́ ń tọwọ́ bọnú abọ́ kan náà jẹun hmm. tí ó tún máa sọ fún ẹ pé à ní ọ̀nà tó yẹ kẹ́ tọ̀ ní wàá dẹ̀ mọ́ nípa advice gidi ló ń fún ẹ àmọ́ wì dín ẹni yẹn yóò ràn ọbẹ̀ lọ́hùn kó má lè kó má lè ṣe ẹni yìí ní problem ẹ̀ gan ó ní problem rẹ̀ gan ó ní gan gan incidentally bínú tiẹ̀ ṣe rí lòun fi ń báyàn relate. Hmm. inú kan lòun fi ń báyàn lò. you understand. Hmm. so kò wá sí bó ṣe fẹ́ lọ wájú tí ó lọ sẹ́yìn táwọn tí ó ń bá a fẹ́ra ò ní máa rí inú rẹ̀ hmm. àfi kó lọ wá kọ́kọ́rọ́ tó sú ọ̀ gan kó fi tinú ẹ̀. kó lọ wá kọ́kọ́rọ́ tó sú ọ̀ pé mẹ̀ṣọ́nu kó mọ̀ sínú ni mọ̀ síkù. tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ ó máa gbọ́ prógráàmù yìí. bẹ́ẹ̀ni tí àwọn Yorùbá máa gbọ́ kí ló sọ. kì í so níyàwó kan owó ọ̀tọ̀ tíyàwó yorùbá tó wá péyàwó yín wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹkú lẹ́gbẹ̀ẹ́ yàwó. tó bá jẹ́ péyàwó rẹ̀ wà ń bẹ̀ oníyàwó kan ni. tó wá péyàwó rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sà ẹ̀yẹ ká so òótọ́ rọ̀ tíyàwó rẹ̀ bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kì í so yàwó kan ẹjẹ́ ó gbọ́ ẹjẹ́ ó gbọ́ kó ètè mọ̀ bàbá. èmi rò pé kò gbọ́ ní tẹ́mi sọ lẹ́ẹ̀kan ni pé àwọn gbọ́ ẹjẹ́ ó gbọ́ Hmm. àmọ́ tí àwọn rẹ̀ bá wà ń bẹ̀ o oníyàwó eh. kan láàrin òun àti ìyàwó ẹ̀ torí kò ní rí ṣe kò ní rí ṣe tí àwọn rẹ̀ hmm. bá fi lé ń gbọ́ program. tẹ́mi bá sọ fún ẹ̀ pé yóò ṣe níyàwó kan pé wàá fẹ́ ìyàwó jọ ẹ̀kan lọ ó nírú ìyàwó tó nídìí ni o. ó nírú ìyàwó tó tún gbọdọ̀ fẹ́. Hmm, because ṣe rí àárín ẹ̀ wà very important ká àdírẹ́sì ẹ̀ àdàpọ̀ máa ń wà lórí òkè ń ṣe níyàwó kan àdàpọ̀ ó máa hmm. wà nínú èso níyàwó kan. ìntẹ́lómi ò kà á kún ni pé kó o sàmọ́ kóyàwó jọ. Hmm. kí ni reason àkọ́kọ́ náà tẹlómi ìfẹ́nu ni mi láìkò obìnrin dúdú pupa ni mo hmm. láìkì. ẹlòmí ò ní àá ah, láíláí òun láìkò obìnrin pupa àfi dúdú. àfi dúdú. Ah, àfikóbìnrin yẹn lówó ọ̀rọ̀ àfikóbìnrin yẹn níṣẹ́ tó ń ṣe ẹni yìí ò ní ìdí gbogbo wàhálà bẹ́ẹ̀. kò ní ìdí gbogbo wàhálà ìjọ tó bá ti rí nọ́mbà tó tó plot sá kí ni náà ah, tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ yìí náà ni a sọ̀rọ̀ lórí nọ́mbà ẹ bá sọ̀rọ̀ lórí nọ́mbà pé nọ́mbà plot mo fẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tó ń pè nọ́mbà kó kálukú fi lè mú nọ́mbà tiẹ̀ náà. ṣe rí ètí mo fi ń sọ bí mi ṣe ń sọ èrè pé inú ọ̀nà tèmi ń tọ̀ ni hmm. ṣe mọ̀ pé yorùbá máa ń pe àwọn kinní kan ní sosiẹ́rí. sosiẹ́rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tábà ní só ṣèyàn rí hmm. ìtúnmọ̀ ni pé só mọ bó ṣe máa ń ṣèyàn. só mọ bó ṣe máa ń ṣèyàn. ó yàtọ̀ sí pé àwọn ní ó máa ń ṣẹlẹ̀ báyìí. Hmm. téèyàn bá ti mọ bí nǹkan ṣe ń ṣèyàn hmm. tó bá rí èèyàn tó ń wá ọ̀nà tó tọ́ tó ti mọ̀ pé èèyàn ni àti tọ́ sọ́nà ò ní le òun lọ́rọ̀ Jamiu yìí nídìí púpọ̀. ń lọ rẹ nídìí. ṣe understand kìí ṣe ẹni tó kìí ṣe oníwàhálà èèyàn. kó náà tiẹ̀ kò fi tó wà ń bẹ̀ kí ló sọ. ó ó ní ọwọ́ ọlọ́dọ́ à yóò wá sọ fún ìyàwó rẹ̀ pé kí nǹkan tó fi lè dá sí jù báyìí lọ. mo ń ṣàwàdà lẹ́ẹ̀kan ni ṣẹ́ǹgbọ́ hmm, hmm. mo ń ṣàwàdà lẹ́ẹ̀kan ni ìyàwó rẹ̀ gan ó wà lára ẹni tó ní kan wo program yìí ẹni kan járọ yẹn. pé ìyàwó gan ló ní kó wo program. ó wà nù ìyàwó náà yẹn encourage ẹ. pé kó wo program yìí. ṣàlùkà àwọn jọ wò hmm. ṣe understand. ṣe rí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn kinní kan wà tí ìjẹ́ èèyàn tó fi ń fún wa ní problem. tó fi ń fún wa ní problem. tá a bá ní ọ̀rọ̀ yìí hmm. ṣé yóò lójú hmm. tá a bá rí pé yóò lójú. bẹ́ẹ̀ ni sà. àwọn nǹkan kì í ṣe nǹkan máa ń fẹ́ gbà. kì í ṣe nǹkan tó fẹ́ máa gbà bẹ́ẹ̀ ni. àmọ́ tọ́lọ̀ máa fẹ́ ṣàánú obìnrin mi hmm. yóò mú mọ́ra báyìí kó sacrifice àsìkò díẹ̀ kó fi wò ó pé ṣé yóò rí bẹ́ẹ̀ àbí kò ní rí bẹ́ẹ̀. tán bá lè try ẹ̀ láwọn ẹni tí mò ń sọ yìí ni o. bẹ́ẹ̀ ni sà. tí wọ́n sì mú appropriate number. Hmm. ní appropriate number ní tí mo mean díẹ̀ for the purpose of this program ni wípé jamiu yìí. bẹ́ẹ̀ ni sà. pẹ̀lú ẹni báyìí tíyàwó rẹ̀ wá fún un hmm. torí ìyàwó ẹ̀ la fẹ́ kó wá. o la fẹ́ kó wá ìyàwó rẹ̀ fún hmm. Hmm. So that ọkàn rẹ̀ ó fi balẹ̀. kọ́kàn fi lè balẹ̀ kí wọ́n gbọ́ nǹkan fi lè máa lọ dáadáa káwọn ọmọ tiẹ̀ náà mọ̀ kú sínú òsì. ẹ ti gẹ̀ so inú ẹni tó bá wá fún tá a bá rò ó pọ̀ tó bá ti mú correct figure wá wà láìké kódà láàrin oṣù mẹ́fà yóò padà máa ṣàdúrà fọ́kọ ẹ̀ ni. yóò padà máa ṣàdúrà fún ọkọ rẹ̀ ni. so bí yẹn ṣe jẹ́ nìyẹn ká máa. bí yẹn ṣe jẹ́ ẹ ká pè padà lẹ́yìn ètò ẹ bá mi pe nọ́mbà yín. zero eight zero. zero eight zero six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one. ẹgbọ́n mi nọ́mbà òun náà ni wọ́n ti pè yẹn ìbéèrè tó bá fẹ́ béèrè lọ́wọ́ wọn lọ drop ẹ̀ sórí whatsapp yẹn àwọn èèyàn ní pé kí wọ́n àwọn tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí. zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one. ọ̀dà hmm. sáà a ti fẹ́ máa lọ náà nìyẹn ẹ gbọ́ sà ẹ ń sọ̀rọ̀ lórí nọ́mbà báwo ni ọkùnrin hmm. tí ò tí mari hmm. tí ò fi ní ṣẹ̀ṣẹ̀ gbé báwo ló ṣe fẹ́ mọ ẹni tó yẹ kó fẹ́ ẹni tó ti mari hmm. báwo ló ṣe fẹ́ mọ rúràwọ̀ tó gbé wálé ayé báwo ló kálukú ṣe fẹ́ mọ rúràwọ̀ and then ìgbà wo ló yẹ ká irú aṣọ wo ló yẹ ká máa wò ìràwọ̀ kọ̀ọ̀kan báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀. well alhamdulilayi mo láì gbèrè tẹ béèrè yìí màá kàn dáhùn ẹ on a general note ni first thing first uh, ẹni tó marry. bẹ́ẹ̀ni sà. ọ̀ká sọ pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ marry. bẹ́ẹ̀ni. irú ta ló yẹ kó fẹ́. bẹ́ẹ̀ni. ṣe rí tá a bá ní ká dáhùn ẹ. bẹ́ẹ̀ni. ní dáhùn wípé ìwọ tó ń lo ìràwọ̀ iná mm-hmm. o lè fẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ mm-hmm. à down, dáhùn generally nìyẹn. à ń dáhùn generally ni ó dáa tó bá tẹ̀sẹ̀ tó ń bọ̀ ibi tá a ti stop sí ibẹ̀ láti gbé káwọn èèyàn ti mọ nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ní a ṣe ilé ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn tó ń wò wá àwọn kọ́lá fún wọn dátà wọ́n nífẹ̀ẹ́ wa ni hmm. ẹ bá wa ṣàdúrà fún wọn. alhamdulilayi alhamdulilayi rabbil alamin a ọlá ìjọkan ṣoṣo Ọlọ́run a bẹ Ọlọ́run àfiọlá wíbẹ̀ jẹ́bẹ̀ rẹ̀ àfibẹ̀ àwa fi ọlá àṣẹ rẹ̀ tó wà nu gbogbo nǹkan àfibẹ̀ ọlọ́run gbogbo ohun tó ní kálukú wa ó máa dáwọ́lé tí ó fi máa ṣe déédéé onísábàbí gbàdúrà rẹ̀ ní kọ́lọ́run jẹ́ ká máa dáwọ́lé látàsìkò yìí. àmín. bismillahir rahmanir rahim inna atayna kal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal ó dà ṣe ẹ bá mi pẹ̀rọ bá mi sọ̀rọ̀ yín ká dẹ̀ máa zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one ẹ pè lẹ́ẹ̀kan sí sà. zero eight zero. zero eight zero. six five six. six five six. eight eight. eight eight. six nine one. six nine one. ẹ wọ́n kò ní jù bẹ́ẹ̀ lọ ìyókù tún dìgbà míì ọjọ́ rẹ̀ mọ́ gbàgbé nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lórí tá a bá padà dé ń gbà míì ó.